here. Praise the Lord. In the name of Jesus. Olúwa Lord, we want to teach these people your word. We pray that to give them understanding. Hallelujah. Amen. Our listeners. A fẹ́ We want to tell you about the kingdom of God. Christ is sọ weak, on you but you are when Jesus was there, he told a parable. He said the kingdom of God is like a sower. And when the sower sowed. There were seeds on the wayside. Which the birds of the air picked up and ate this is found in the book of Matthew uh, chapter seventeen. ṣùgbọ́n mo fẹ́ sọ nípa. but I'd like to tell you. irú èèyàn bíi mẹ́rin àbí mẹ́ta ló about three or four categories of people that hear the word of God. ọ̀pọ̀ gbọ́ o ṣùgbọ́n wọn ò ní many hear but they don't allow the word to penetrate their heart. nígbà tí wọn bá sì jẹ́ kí wọnú ọkàn sì mú ọ̀rọ̀ and of course, if the word of God does not penetrate their heart, Satan takes away the word of God from them. but there are others who hear the word of God and follow sometimes. as the parable of Jesus. he said when there comes tribulation because of the word of God. then they stumble. àwọn náà sì ní tẹ̀lé mọ́. and they shall forsake the word of God. ó ní àwọn àwọn míì tó wà tó yẹ pé wọ́n gbọ́ ọ̀rọ̀ náà lóòótọ́. they say there are others though who hear the word of God. gbọ́n nítorí wàhálà àti gbogbo ìpọ́njú ayé. and because of all tribulations of the earth. nítorí ìfẹ́ jíjẹ ìfẹ́ mímu. because of the the labours of gbogbo iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn wọn láàyè tó. all of their labours of the day did not have enough time. wọn ọ̀rọ̀ náà sì ní mú èso ṣe rárá. and and then and then they don't the word of God does not. produce fruit in their life. but there is a fourth category of those who hear the word of God. and they understand the word of God. and they begin to bring forth fruit. with patience. and some brought a hundred fold. other brought thirty fold and sixty listeners what kind of ground are you? do you want this word to be fruitful in your life? are you allowing the word to be fruitful in your life? you have to make the decision to allow the word to be fruitful. in your life because you have a part to play. nígbà if when evangelist say you should pray you must pray. when they say you should find a, a, a church teaching, a Bible teaching church, you should do that. This is the reason why you will have fruit. tó Because you, you have to read the Bible daily. This a word of God that we are preaching unto is like unto seeds that we are sowing if you say you believe. then you must allow this word to be fruitful the way you will allow this to grow is. by watering the seed. as you read the bible you are watering the seed. as you go to a bible study you are watering the seed. as you listen more to the word of God you are watering the seed then can you be able to be fruitful. when we quote some scriptures that look very difficult to understand. one of them which Jesus said. that whosoever does not hate his own life cannot be my disciple. he said if you want to save your own life you shall lose it. Those who believe that word. wá jẹ́ kó ní so lọ́kàn rẹ. You must allow it to begin to germinate within you. O ṣe ìpinnu nínú ọkàn rẹ pé o tẹ̀lé Jésù dandan. Determine within your heart that you want to follow Jesus. ìpinnu yẹn láti wá láti inú rẹ wá. That determination has to come from within your heart. O ní jẹ́ kí ọ̀rẹ́ àbí ẹbí kan fà mọ́ rárá. And you will decide that you wouldn't allow any friend or relative to pull you back. O ní jẹ́ kí tó wá jẹ àbí tó wá mu kan fà mọ́ You would not allow your work or your labours to pull you back. ìpinnu yẹn láti wá láti inú ọkàn rẹ. that determination has to come from your heart. ìyẹn ló máa lè jẹ́ kí ọ̀rọ̀ náà fìdí múlẹ̀. then hmm. will the word take ground within your heart. ọ̀yẹ́ ìlú máa fi so èso. and you shall have fruit. ẹni ọlọ́run yóò wá bẹ̀rẹ̀ sí ní bùkún ẹ̀hún. Then will God prosper and bless you. Èmi ni pé màmá kan ló ní kí n má lọ sẹ́ẹ̀sìn wọn yẹn If your mother can forsake you from following Christianity then you are not serious. Tó bá jẹ́ kí bàbá kan fà ẹ́ sẹ́yìn tó ní bàbá mi ni ò jẹ́ wá mọ́ And you allow your father to delay to to forsake to to uh, prevent you from following God you are not serious. Hallelujah. Praise the Lord. Because this is the end of time tó at the end of time there will be three kinds of believers. because at the end of this world. the destruction that has been prophesied indeed will happen. the bible says this world has been preserved for fire. and when God shall destroy this earth with fire. it might be because of a tribulation tí pé bí sọ pé ogun ìgbẹ̀yìn kan yóò tún ṣẹlẹ̀ o. because there is coming a, another third world war. kò sí bí ayé ṣe lè sọ pé àwọn ti gbìyànjú láti dá ogun dúró tó. all the leaders of the world might try to prevent war. mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run ti gbogbo tọ́lọ́run sọ bíbélì yóò ṣe. but I'd like you to know that the prophecy of the Bible shall come to pass. òun ló mú kí ìwé pétérù sọ fún wa pé sẹ́. as it is written in the book of Peter. pé a ti fi ayé ìpamọ́ fún iná. this world has been preserved unto the day of fire. ní ọjọ́ ìkẹyìn sẹ́. In the day of the end. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know this. gbogbo àwọn ìjọba ńlá ńlá orílẹ̀-èdè. and all of the major governments of the world. wọ́n ti ní oríṣiríṣi ohun ìjà. has, have a lot of weapons that can destroy this world ten times over. These are different kinds of bombs that are capable of destroying this world ten times over. And that's why we want you to know that by that alone the prophecies are almost coming to pass. All we are waiting for is the beginning of the fight. That's why we are telling you, our listeners, that the end of the world is at hand ìgbà ti wá ìlú òkèlè. and I want you to know that this is the end of the world. mo fẹ́ kọ́ á mọ̀ pé. I want you to know that tí o bá ní ìgbà sẹ́. if it doesn't even happen in our own time. àwa sì máa máa tẹ̀lé Jésù síbẹ̀. we shall still be following Jesus. pé ogún ọdún bọ̀ wá kọ̀ la làwọn olówó ń wí. because yes our our, our wise men says. Uh, anything that is predicted for a long time will come later. Sooner or later. An event of 20 years will finally become tomorrow. I want you to know that God has said the end of the world shall come. he has also provided a way whereby his followers shall have salvation. Jesus said that we should pray that we shall escape these tribulations that is coming. ìwé Matthew in the book of Matthew chapter twenty-four. there Jesus mentioned enumerated things that would happen. and there he said we should pray that we should escape from all these things that shall happen. read chapter twenty-four of Matthew yourself. and you see all the things that Jesus said. he says take heed unto yourself for the time is at hand. the time is at hand. how can Jesus save us? many people ask me this when I go to preach in villages. wọ́n ní ọ̀run máa they said when the heaven is falling. it's gonna fall on everybody. but I want you to know that some people shall be saved my friends. because Jesus says he will save his own people. and that's why he says we should pray. that we should be accounted worthy fún wa ìwé Thessalonica. in the book of Thessalonians. Àpèsèlè eh, Paul sọ fún wa bẹ́ẹ̀ sẹ́. Apostle Paul wrote and said. mọ̀ pé nígbà tí Jésù yóò dé yẹn o. That when Jesus is coming. Ní orí ní eh, Thessalonica kìíní orí ìkẹrin. First Thessalonians chapter four. Láti ẹsẹ̀ ìkẹyìnlá rẹ̀. From verse fourteen ni Paul ti bẹ̀rẹ̀ sí sọ fún wa. Therein it is written. ó ní torí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti jíǹde. For if we believe that Jesus died and rose again. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pa pẹ̀lú rẹ̀. Even so them also which sleep in Jesus will God bring with him. onítorí èyí ilẹ̀ àwa wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa. For this we say unto you by the word of the Lord. That we which are alive and remain unto the coming of the Lord títí olúwa. until the coming of the Lord. ti wù kí kì tí ó sùn. shall not prevent them which are nítorí olúwa ara rẹ̀ the Lord himself shall descend from heaven. láti ọ̀run with a shout pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì. with the voice of the archangel. àti pẹ̀lú ìpè ọlọ́run. and with the trump of God. àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde. and the dead in Christ shall rise first. nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè. then we which are alive and remain. tí ó sì kù lẹ́yìn sókè. shall be caught up together. pẹ̀lú wọn sínú àwọsánmọ̀. with them in the cloud. láti pàdé olúwa ní ojú ọ̀run. to meet with the Lord in the air. bẹ́ẹ̀ ni àwa yóò sì wà. and so shall we ever be with the Lord. hallelujah hallelujah. praise the lord. friends. the time is at hand indeed. Before the destruction comes, Jesus will come and deliver those who belong. Àwa yóò kò láwọn pàdé rẹ̀ láwọn sọ́mọ̀. we shall be raptured. àwa tá a bá wà láàyè. those of us who are alive àwọn tó bá sì jẹ́ ti Kristi wọ́n sì ti kú. and those who are belong to Christ and have died. Jésù yóò kọ́kọ́ jí wọn dìde kúrò ní òkú. the Lord shall raise them from the dead. wọ́n yóò sì lọ pàdé Jésù láwọn sọ́mọ̀ ní ara fi tó. and they shall rise up in the clouds in a new body. eléyìí là ń sọ fún ẹ o. This is what we are telling you. Kó tó di pé iye ogun àgbáyé náà bẹ̀rẹ̀ nìyẹn. This is before the third world war begins. Àwọn tí wọn ò bá múra sílẹ̀ pé ó dìgbà náà. But those who are not prepared ó mà ṣe fún wọn. it's gonna be a sorry yes, situation. jésù sọ pé kó a máa múra sílẹ̀ nísìnyí yẹn. and that's why Jesus said you should prepare. tí wọ́n má ṣe jẹ́ kó gbóná kó tutù rárá o. don't be lukewarm. lọ́wọ́ wa kà ní ìwé ìfi orí kejìlá. in the book of Revelation chapter twelve. orí ìkarùn-ún. verse five. àríkà níbẹ̀. it is written àwọn kan tí jẹ́ àwọn tí olúwa sọ pé agbàsókè. about those that has been taken up translated. after this. many people ran into the wilderness. bo and God protected some of the because of all the troubles that will come upon the earth. but even those who belong to Jesus at that time. who do not understand and know what we are telling you now and did not prepare. and not among those that were translated. sá sí. and do not know at that time where to escape to. àwọn ìwé ìsọ pé wọn yóò ṣe inú níbí sí. the bible says they shall be persecuted. wọ́n lẹ́yìn eléyìí o. But after this, ìparun ńlá náà yóò wá máa ṣẹlẹ̀ lórí ayé. Great destruction shall come upon the earth. fún ẹ láti ìwé ìfihàn. This you can read in the book of Revelation. ń sọ omi gbogbo di ẹ̀jẹ̀. All of the water shall be turned into blood. Oríṣiríṣi ìparun tí Bíbélì sọ pé yóò ṣẹlẹ̀ ní ìgbẹ̀yà yìí The Bible prophesied all kinds of destruction. Ó tó gẹ́ kí ó mú kí wọ́n kó Which is enough to make you to repent, my friend. Tó o bá fẹ́ràn ara rẹ arákùnrin tó love yourself. Tó o bá fẹ́ wọ inú ìjọba Ọlọ́run. And you want to enter into the kingdom of God. pé kó mọ̀ pé I want you to know that. o lè sọ pé o wà nínú ìpọ́njú kan báyìí o. You might be in some kind of tribulation right now. Bí a lè sọ pé kò tiẹ̀ sóúnjẹ mọ́ nílùú. Maybe you might say we don't even have enough food to. O lè sọ pé bóyá owó ìjọba ìlú yìí yóò ti wá ti di kankan kò sí kò ó ra kankan mọ́. And the currency may have been totally devalued. Mo fẹ́ kó mọ̀ pé. But I want you to know that. Eléyìí jẹ́ ìbẹ̀rẹ̀ ìpọ́njú ní bẹ́ẹ̀ sọ. That these are the beginnings of the times of troubles, my friends. Jésù sọ pé yóò túbọ̀ máa burú sí ní títí di ìgbẹ̀yìn ayé until the end of the world pẹ̀lú ìgbẹ̀yìn náà la bẹ̀rẹ̀ sí ní wọnú ìgbẹ̀yìn náà nìyẹn because we are beginning to enter the time of the end. tàbí sọ fún ẹ pé kó wá bẹ̀rẹ̀ sí ní gbójú sókè ní tó fẹ́ ara rẹ and that's why we are telling you to lift up your eyes. tó o bá jẹ́ ti Jésù wá ronúpù àdàbáyò. if you believe Jesus begin to repent now. má máa jẹ́ kò gbọ́dọ̀ kò tutù mọ́. do not be lukewarm. Jesus, sọ pé kó wá bẹ̀rẹ̀ jẹ́ gbígbóná nu Kristi. Begin to get hot for Jesus. Nípa àdúrà. By prayer. Nípa àwẹ̀. By fasting. Nípa ṣíṣe ìfẹ́ Ọlọ́run. By doing the will of God. Nípa ikọ̀ ìṣẹ̀sílẹ̀. By forsaking sin. Nípa ṣíṣe òdodo. By doing righteousness. Kó kí Olúwa lè mú jẹ́ mú kí Olúwa lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. You might be acceptable in the sight of God. Pé nígbà tí ọjọ́ tí Jésù bá ké pe ẹ̀ ẹ́ fẹ́. So that the day that Jesus shall call you. And Jesus shall call from heaven. Bóyá ìwọ náà yóò rò pẹ̀lú àwọn tí yóò lọ pàdé ìlà ọ̀sán. You shall be a part of those people Ilé ìdájọ́ sọ fún ẹ pé. And that's why So we are telling you this, that you should begin to prepare now for the time indeed is at hand. My friends, which one do you want? Do you want to be lukewarm? Let's read the book of Revelation chapter 3 from verse 16. jesus was talking to the church. about the church at the end of time. he said because thou art neither hot nor cold. and you are not cold. i will spew you out of my mouth. because thou hast said. that I am rich. I am rich. I have no need of nothing ìwọ kò sì mọ̀ pé òṣì ni ìwọ àti àárẹ̀ àti tálákà àti afọ́jú àti ẹni ìhòhò èmi fún ọ ní ìmọ̀ràn pé. I counsel thee. yóò wá ra wúrà lọ́wọ́ mi. buy of me gold. sára ti dà nínú iná. tried in the fire. kí ó lè di ọlọ́rọ̀. thou mayest be rich. àti aṣọ funfun. and white raiment. kí ó lè fi wọ rẹ̀. thou mayest be clothed. àti kí ìtìjú ìhòòhò rẹ kí ó má bàa hàn. and that thy kí o sì fi oògùn kún ojú rẹ kí ó lè ríran. and anoint thy eyes with eyesight that thou mayest see. hallelujah. hallelujah. praise Jésù ò fẹ́ kí wọ́n jẹ́rìí lọ́wọ́wọ́ rárá. Jesus doesn't a fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní gbónónú Kristi báyìí. wants to be hot now. kó sì bẹ̀rẹ̀ sí wá máa jẹ́wọ́ Kristi fún ẹlòmíràn gbogbo. and you must begin to confess Jesus to others. kó sì máa bá wọn wí àwọn tó bá ń dẹ̀ṣẹ̀ máa bá wọn wí. and rebuke those that sin. bíbélì sọ pé tó o bá bá wọn wí. because the Bible says. tó o rò pé kò kàn ẹ́. that if you do not rebuke them. bóyá o nífẹ̀ẹ́ sí àwọn tó ń ṣe wọ̀nyẹn ni. then perhaps you love those that have those ìwọ gan pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ nìyẹn o. then you are partaking of ìwé Róòmù orí kìíní ẹ ẹsẹ̀ ìgbẹ̀yìn fi pé. Romans chapter one the last verses tell us. pé tó o bá lọ ní ìfẹ́ sí àwọn tó ń dẹ́ṣẹ̀ ìwọ gan ló jẹ́ lẹ́ṣẹ̀ nìyẹn. that if you love the sin they perform you also I pardon you for of sins. arákùnrin àtàlábìnrin ìgbẹ̀yìn ayé ti dé sẹ́ẹ̀. The end of the world is here. Jésù Jesus wants you to repent now. Let, let's tell you what will destroy this world. As it is written in the book of Revelation. Chapter nine. ṣẹlẹ̀. Let's read some of the verses and tell you what will And the fifth angel came down and trumpeted. And I saw a star came down from heaven ọ̀gbun fún un. ó sì ah. ṣí ihò náà. and he opened the bottomless pit. èéfín sì rú jáde láti inú òun náà. and there arose a smoke out of the pit. bí èéfín ilé ńlá. and the smoke of a great furnace oòrùn àti ojú sọmọ sì lórí náà. and the sun and the air were darkened by reason of the smoke of the pit. èéṣú sì jáde ti inú èéfín náà wá sórí ilẹ̀. and there came out of the smoke locusts upon the earth. a sì fi agbára fún wọn. and unto them was given power. bí ilẹ̀ agbára. as the scorpions of the earth have power. a sì sọ fún wọn pé. and it was commanded them. wọn kí ó má ṣe pa koríko ilẹ̀ ilẹ̀ lára. that they should not hurt the grass of the earth. tàbí ohun tútù kan. neither any green thing. tàbí igi gidi kan. neither any tree. bí kò ṣe àwọn ènìyàn tí kò rí òjijì ọlọ́run níwájú wọn. but those men which have not the seal of God in their foreheads. a pàṣẹ fún wọn pé. and to them it was given. kí wọn kí ó má ṣe pa wọn o. that they should not kill them. ṣùgbọ́n kí a dá wọn ní oró. but that they should be tormented. ní oṣù márùn-ún. five months. oró wọn sì dàbí oró àkekèé. and their torment was like the torment of a scorpion. nígbà tó bá ta ènìyàn. when he struck the man. ṣé o ń gbọ́ bí arákùnrin àti arábìnrin. Can you hear this friend? Wọ́n nílé ọjọ́ wọn ni. And in those days. Ìyá àwọn ènìyàn yóò sì máa wá ikú. Shall men seek death? Wọn kì yóò sì rí i. And shall not find. Wọn ó sì fẹ́ láti kú. And shall desire to die. Ikú yóò sì wá sá kúrò lọ́dọ̀ wọn. And death shall flee from you. Arákùnrin àtàrábìnrin. My friend. Àní ìpọ́njú ńláńlá ní bí òṣùpọ̀ ń bọ̀ lórí ayé. This is gonna be a great tribulation. Èṣù. wọn náà mọ ohun tí oṣù jẹ́ bọ́n ṣe máa ń sá tán bá bẹ̀ sí ní fò bọ́n ṣe máa ń pọ̀ tó. how in in in in a large company. bíi kí àwọn oṣù yẹn má wá jẹ igé lákọ́ wá jẹ ènìyàn náà ń lé lójú títì. imagine us locals to be people on the street. wọ́n á máa lé ènìyàn sá. and they will continue to seek after men. wọ́n á máa gé ènìyàn jẹ. and bite men. bíbélì wa sọ pé. the bible says. wọn ò ní pa ènìyàn. that they shall not even destroy. kí àwọn èèyàn yóò máa rí ìpọ́njú fún oṣù márùn-ún gbáko. torment them for five months. ìwọ gan mọ̀ pé tó bá jẹ́ ẹ̀fọn lásán ló gé ẹ jẹ think about it, even just a mosquito tó bá pọ̀ tó bá pọ̀ bíi mẹ́fà márùn lẹ́sẹ̀ rẹ large numbers upon your body bí ẹsẹ̀ ṣe máa ta ẹ́ fò. how your legs will begin to pain you. ẹ̀fọ́ yànmùyànmù lásán tí ò ju kankan nìyẹn o. these are just mosquitoes. o dẹ̀ tí mọ bó dẹ̀ mọ bí eéṣù ṣe tóbi tó. how much more about locusts. táwa pọ̀ láàrin ìlú bẹ́ẹ̀ in large numbers. tó bá bẹ̀rẹ̀ sí wá gé àwọn ènìyàn jẹ lójú títì. and they begin to buy people in the street. bíbélì sọ pé àwọn èèyàn yóò máa gbìyànjú pé àwọn sàn káwọn kú ju eléyìí lọ. men will say it's better for them to die than to suffer that kind of bíbélì sọ pé ikú yóò wá sá fún wọn. but death shall not be given unto them owó wọn yóò wá máa mú káwọn èèyàn ṣàìsàn fún oṣù márùn gbáko. and this the bite shall cause people to be sick for five months. ilé ò jẹ́ kó wá tètè mọ̀ pé wá fẹ́ sá fún ẹ̀mí rẹ̀. they should tell you that you should seek salvation for so where can you run to. àbí wá sá olú Jésù báyìí. only to Jesus. olú Jésù ni ìgbàlá wà. for in Jesus is salvation. ọkọ̀ ìgbàlá ìkẹyìn ni Jésù Kristi o. for Jesus is the ark of safety. ẹ̀sìn rẹ kọ́ o. it is not your religion. iṣẹ́ rere rẹ kọ́ o. it is not your good works. orúkọ kan ṣoṣo ni sẹ́ẹ̀. there is only one name orúkọ jésù olùgbàlà ni. name of jesus. mo fẹ́ kó gbọ́ ìtàn noah níjọ́ ìkíní yẹn. hear the story of noah. nígbà tí a sọ pé a ó pa ayé rẹ́ pẹ̀lú omi. when God said he would destroy the world lójú àwọn èèyàn ìgbà náà kò wọ́n rò pé kò lè ṣẹlẹ̀ ní. many of the people scoffed at him. wọ́n rò pé ń bo náà ti ń bọ̀. because they have never seen rain before. òjò tí ìrọ̀rí wọ́n ní ń bo náà ti ń bọ̀. they begin to ask where would the rain come from. noah ni ọ̀nìkan náà lé ọlọ́run ní kó máa wàásù fún wọn. God has revealed this to Noah and commanded him to preach to them. ó sì sọ pé kí noah kọ́ ọkọ̀ ìgbàlà tó máa gba òun àtàrà He asked God commanded him to build the ark of safety. Ọkọ̀ ìgbàlà yẹn lè gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là tí wọ́n bá fẹ́ wọnú rẹ̀ o. Which will take many people that want to enter the area. Ṣùgbọ́n àwọn èèyàn fi ṣẹ̀fẹ̀. But people laughed at him. But Noah kọ́ ọkọ̀ náà pẹ̀lú ìgbàgbọ́. By faith Noah built the ark. Ó sì bí ẹ̀kọ́ ìkọ̀ náà sẹ́. And he built that ark. Òjò náà rọ̀ o. The rain fell ìjì ìjì náà jà lọ́jọ́ náà. the torment fell flow. àgbàrá náà fọ́ láti wá láti inú òkun lọ́jọ́ náà. and the erosion of the rain moved. ó sì gba gbogbo wọn lọ sẹ́. and he carried all the people away. ọkọ̀ ọ̀gbàrà kan ṣo náà ló wà àtàwọn there was only one act of safety. àti àwọn aya ọmọ rẹ̀ àti aya rẹ̀. that saved Noah and his family. ènìyàn mẹ́jọ péré lórí ìgbàlá yẹn. only eight people got saved. àti àwọn ẹranko. and the animals. àti irú àwọn ẹyẹ. and the birds of the air. arákùnrin àti arábìnrin. But my friends, ọkọ̀ ìgbàlà kan ṣe náà ló tún jí délẹ̀ báyìí o. Today also only one act of salvation. Jésù Kristi ni ọkọ̀ ìgbàlà náà. His name is Jesus. Tó ti wá rí ní ìsìnkú fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. By this God loves the man who so man so much. Tọ́lọ́run bá fẹ́ fayé ráyè tó ń pèsè ọ̀nà kan ṣoṣo tá a lè fi rí ìgbàlà. Because even though he wants to destroy the world, he will still provide a way of salvation. ẹ̀sìn tí wọ́n náà lè gbà wọ́n là. Maybe you think your religion can save you. Ọlọ́run ò kì í gbé ọkọ̀ mẹ́ta mẹ́jọ mẹ́wàá sílẹ̀. God does not provide ten six eight different vehicles. Ọlọ́run kan ṣoṣo ní bẹ́ẹ̀. But there is only one God. Ọkọ̀ ìgbàlà kan ṣoṣo ni ó sì ń pèsè. And he has provided only one vehicle for salvation. Ìgbà yẹn Noah yẹn ọkọ̀ ìgbàlà kan ṣoṣo ló pèsè. Just as he did in the days of Noah. Noah sì wàásù rẹ̀ títí wọn ò gbàgbọ́. And even though Noah preached to them for a long time they did not believe. Arákùnrin àtàlábì tó gbọ́ mi. My friend. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know that. Bí Bíbélì ṣe sọ fún wa sẹ́. That even as the Bible Bible tells us. ọkọ̀ Noah yẹn tóbi gbàgbàgbàgbà ni o. ark of Noah was huge. òun nìkan kọ́ máa kọ́. It was not the only builder. a ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń gbà lọ́wọ́ ẹ̀ pé wọ́n bá ń kọ́ ọkọ̀ yẹn. obviously he had other contractors to help him out. tó máa máa sanwó fún. and he paid them money. gbọ́ gbogbo wọn náà ṣègbè ní òjò náà. most of these people perished in the. wọ́n tó ń gbọ́ mi àti wọ́n tó ń gbọ́ mi láti inú gbogbo yìí. and those of you listening to me now. I am telling some people. I am telling some people. ibi tẹ àwọn ìwé pélébépélébé yẹn. where we print our little tract. mo sọ fún àwọn tó ń bá mi tẹ̀. I said unto the printer. mo ní o à ń tí o ń bá mi tẹ̀ lóòótọ́ yìí o. that you are printing this thing for me. o bá mi ṣe iṣẹ́ yìí o. truly you are the printer. mo má ṣe dàbí àwọn tó kọ ọkọ̀ Noah lọ́jọ́ náà. don't be like unto them that build the ark pé wọ́n bá Noah kọ́ lóòótọ́. because they helped Noah out. wọn ò gbà nǹkan tó ń sọ yẹn gbọ́. but they did not believe what he was preaching. wọn ò sì wọnú ọkọ̀ náà. and by so doing and they were destroyed by the rain ọkọ̀ yìí náà tí wọ́n bá Noah kàn sẹ́. even though the boat was built. òun náà ni ọkọ̀ ìgbàlá náà o. that was the ark of the. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo ń sọ gbogbo àwọn tí wọ́n ń bá mi ṣe inú rédíò rí. in the same token I was I'm telling you. mo sọ fún àwọn tí wọ́n bá mi tẹ ìwé pélébépélébé náà ń dé náà. I'm telling the printer who prints the track o tètè gba nǹkan tá à ń sọ ìgbọ́ pé jésù nìkan ṣó ní ọ̀nà. that you better believe this that Jesus is the only way. kó o sì wá wọ ọkọ̀ gbára jésù ìgbẹ̀yìn yìí sẹ́. and enter into his way. wà ní ọkọ̀ orí jésù gbé kalẹ̀ sẹ́. which which jésù sọ pé èmi ní ọ̀nà. Jesus says I am the way. òtítọ́ àti ìyè. the truth and the life. kò sẹ́nikẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ bàbá. no man comes to the father. bí ṣe nípasẹ̀ mi. except through me. hallelujah. praise the Lord. ó ní ohun tí òun yóò sì fún àwọn I will give you my flesh to eat láti mu. and my drink to drink. olè tó bá jẹ ẹran ara òun tó sì mu ẹ̀jẹ̀ òun sẹ́. and he says if you eat of my flesh and drink of my blood. yóò bí ìyè ẹ̀ nípẹ̀kun. you shall have eternal life. òun yóò di ẹ̀jẹ̀ lọ́jọ́ kejì. and you shall be raised in the second day. bí Jésù wá sọ fún ẹ pé. Imagine Jesus saying unto you that at this end of the earth, truly if this end of the earth meets you on this world, all those tribulations prophesied in the Bible, if it meets you here, how can you be saved? Unless you begin to live in Jesus now. And you ask Jesus to, to get you to to be born again now. kí Jésù wá fún ẹ ẹ̀mí mímọ́ Ọlọ́run báyìí. and give you the Holy Spirit now. kí Jésù lè bẹ̀rẹ̀ sí ní fi agbára ẹ̀mí mọ́ dì ní àmúre. so by the power of the Holy Spirit you can begin to be wild. nítorí pé nígbà tí Jésù bá pè tó fún ìpè náà. because when Jesus blows the trumpet. àwọn tí wọ́n ti múra sílẹ̀ tí wọ́n ti wọ tí wọ́n ti tí wọ́n ti tí wọ́n ti pèsè tẹ́lẹ̀. only those who has been prepared before. àwọn ni yóò ṣàdédé fò lọ́pàá ní Jésù láwọn sọ́mọ̀ láti máa gba ẹ̀mí mọ́. shall be raptured to me with the Lord. pé gbàǹgẹ̀lì Ọlọ́run yóò gbé àwọn kan sókè. because the angel of the Lord shall raise the dead. tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristi báyìí sẹ́. if you come to Jesus now. Jésù yóò bẹ̀rẹ̀ sí ní bá rìn. Jesus will walk with you. àwọn angẹ́lì Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní bá rìn. and the angels of God also will walk with you and the spirit of God shall begin to live with you. ìwọ tó o bá sì sọ pé ìwọ náà ti di àtúnbí báyìí o tó gbọ́ mi. but if you say if you have been born again. tó o bá yẹ pé kò gbólógùn ló ń ṣe pẹ̀lú Kristi. and you are lukewarm tó yẹ pé o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kó máa gbàwé kó máa rìn dédé. and you do not begin to pray and fast and do this daily. mo fẹ́ kó mọ̀ pé tó o bá bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ láti sìn lọ sẹ́yìn. I want you to know that if you don't begin to prepare now. tó o bá bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí Jésù máa dì ẹ́ ní àmú ẹ̀gbẹ́ ẹ̀mí mọ́ náà. you don't begin to to hold on to Jesus right now. o lè lọ ta o lè lọ pàdánù ìjọba yorùbá ló ń bọ̀ o. lose the kingdom of God. o lè lọ o gbọ́jẹ́ pé ìwọ gan o ní lè lọ fòpàdé Jésù. it may be that on that day you you will not be able to to be raptured. hallelujah. Hallelujah. Praise the Lord. Yẹ́n àfi sọ fún ẹ pé kò wá bẹ̀rẹ̀ sí ní That's why we are telling you that you should prepare now. Òǹdóbùkún Jésù sọ fún ẹ pé. But this is why Jesus said unto you that if you are lukewarm. Tó o bá lọ jẹ́ ìlọ́wọ́wọ́. and you are neither hot nor cold. Yóò tú jáde kúrò lẹ́nu. He said he shall spew you out of his mouth. O tó pé níjọ́ náà sẹ́. Because on that day. Lẹ́yìn tí àwọn bá ti lọ pàdé Jésù láwọn sọ́mọ̀. After we been raptured. Àwọn ìjọba ọ̀la yóò bẹ̀rẹ̀ sí ní gbógun tàwọn tó bá sọ of the world shall persecute the believers. before the great war will start. yóò wá tún ní kí a sọ omi di ẹ̀jẹ̀. because water shall be turned into the water the àti gbogbo ti bí èso pé yóò bá ayé and now that has been prophesied in the book of Revelation. kò wa máa múra sílẹ̀ that's why we are asking you to begin to prepare. wá sí gbàdúrà. and begin to pray. wá sí gbàwẹ̀. and begin to fast. mi lẹ́nu báwo ni onígbàgbọ́ ti lè jẹ́ onígbàgbọ́. I always amaze me how a preacher a believer can be a believer. tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ ní tiẹ̀ máa láti rí and many things are happening all over the world and you don't consider them. ìbéèrè sọ pé ká máa yí the bible says redeem the time. pé búburú gbogbo ọjọ́. for the days are evil. èyí pé wa láti máa gbàdúrà lé mọ́lẹ́mọ́lẹ́. that means we have to pray every day. òun láti mú àdúrà gẹ́gẹ́ bí iṣẹ́ ni. you must take prayer like unto a business. sọ pé kó máa gbàdúrà kí kó máa gbàdúrà fún ara kó máa gbàdúrà fún ìjọba kó wá láìpẹ́ yìí. and you pray not just for yourself only but for the kingdom of God. àwọn tí wọ́n ó ní àwọn tí wọ́n ní tó ń tara tó sì kanra nítorí ohun tó ń ṣẹlẹ̀ lórí ayé àwọn ni Jésù fèdí dídí. The Bible says Jesus has healed those who are concerned about the things happening in the world. Jẹ́ tó láti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kó sì máa kékeré Ọlọ́run nìyẹn. Máa gbàdúrà pé kí Jésù mú ìjọba náà wá. Pé ìjọba titun ìjọba láfíà náà tó ń bọ̀ kó tètè dé. Ohun tí Jésù sọ fún wa pé ká máa gbàdúrà pé kí ìjọba rẹ̀ dé nìyẹn. And that's the prayer that Jesus taught us to pray. Hallelujah. Praise the Lord. fẹ́ máa múra sílẹ̀ báyìí. ǹjẹ́ arákùnrin tó ń gbọ́ mi tí wọ́n bá ti di jésù ǹjẹ́ o fẹ́ di jésù báyìí. do you want to belong to Jesus. kí ìparun ìgbẹ̀yìn náà tó dé ǹjẹ́ o fẹ́ di ọmọlẹ́yìn kristi. before the ending disaster comes do you want to believe in it. ǹjẹ́ o fẹ́ ní ìpinnu ìjọba o fẹ́ wọ ọkọ̀ ìgbàlá náà. do you want to be a part of that team. a fẹ́ gbàdúrà fún ẹ báyìí. we want to pray for you now. a fẹ́ kó tẹ́lẹ̀ bá a ká gbàdúrà fún ẹ. bow down your heads and we pray for you. wàá máa sọ tẹ̀lé wa sẹ́ sọ pé jésù kristu ọmọ ọlọ́run gbogbo tá ń rí tó ń ṣe lórí yìí àmì ló jẹ́. and everything happening on this earth uh, and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely god bless you and see you, we see you again next time in jesus name